gbàjà òṣèré kan wà tí wọ́n jẹ́ pé wọ́n ṣe ayẹyẹ ọjọ́bí wọn nínú oṣù yìí wọ́n ti ṣe àwọn bíi Olú Jacobs hmm. tá a bá ń sọ̀rọ̀ nípa bàbá wa Olú Jacobs ẹni tí gbogbo ìlú mọ̀ ní ìlú mọ̀ọ́ká ni wọ́n àwọn bàbá wa náà jẹ́ ọkọ fún ìyá wa Jọkẹ́ Silva àwọn bàbá wa ti bẹ̀rẹ̀ eré orí ìtàgé yìí wọ́n ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ nítorí pàṣẹ gbọ́ yí pé iléèwé tán lọ gan nílùú London eh, eh, Royal Academy of Dramatic Arts náà lọ nílùú London ní lẹ́nu lọ́lọ́ yìí náà ni wọ́n tún ṣe ayẹyẹ eh, ọjọ́ tó ń ṣègbéyàwó ayẹyẹ eh, wedding anniversary wọn thirty five years márùndínlógójì ọdún hmm. lẹ́nu lọ́lọ́ yìí náà náà ṣe lẹ́nu lọ́lọ́ yìí náà ni bàbá wa yìí tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn lẹ́ẹ̀kan bàbá wa Olú Jacobs wọ́n ṣe ayẹyẹ ọjọ́ òbí wọ́n pé seventy five years márùndínláàádọ́rin ọdún ni bàbá wa pé ẹni yẹ ni ẹ̀yẹ ni wọ́n àwọn sinimá tí wọ́n ti ṣe sẹ́yìn wọ́n pè kan ní night and days wọ́n pè kan ní night and day wọ́n pè kan ní dogs of war àwọn bàbá wa ló ti ṣàwọn sinimá ìsẹ́yìn sẹ́yìn tẹ́ pé táwa náà bá rí pé ẹni ńlá ẹni yìí tó jẹ́ pé wọ́n mú iṣẹ́ wọn lókùnkún dùn wọn wá torí iṣẹ́ bó ṣe ń ṣiṣẹ́ tó wọ́n bízì tó wọn torí iṣẹ́ kán wá fi àwọn fámìlì wọn lẹ̀ fámìlì wọn ló ná mú lókùnkún dùn gẹ́gẹ́ bí nǹkan tá a fẹ́ sọ lórí ètò yìí lénìí nítorí pé mélòó mélòó ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó àwọn celebrity tó ń crash bákan náà lórí ti ọjọ́ bí Khalid Balogun àti Mitchell ọmọ Mercy Aigbe bákan náà làwọn náà ṣe ọjọ́bí nǹkan tó tún wá yanilẹ́nu jù ni pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yìí bàbá wa Olú Jacobs Mitchell ọmọ Mercy Aigbe àti Khalid Balogun ọmọ Fathia àti Saheed Balogun ọjọ́ kan náà ni wọ́n ṣe ayẹyẹ ọjọ́bí wọn. ah nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lórí ètò yìí lónìí a máa sọ̀rọ̀ lé lórí a máa padà sórí ẹ̀ àmọ́ tóyìn náà ní nǹkan sọ nípa nǹkan tó ṣẹlẹ̀ lágboolé tíátà hmm. Hmm. tóyìn kí la rí gbọ́ lónìí o. gẹ́gẹ́ bí ọláyẹmí ṣe sọ pé kò sí sinimá kankan tí ó jáde lọ́sẹ̀ tó kọjá ṣùgbọ́n ẹ kú àfojúsọ́nà sinimá rọ́tì láti ọwọ́ kúnlé àfọláyàn hmm. àwọn gbajúgbajà òṣèré ló kópa nínú ẹ̀ bíi kate henshaw eh, tóyìn àìmáàkú àti tóyìn òṣìnáìkè bẹ́ẹ̀ tóyìn òṣìnáìkè kate henshaw Kúnlé Afọláyan gbogbo wọn ló kópa nínú rẹ̀ nítorí pé kò tíì jáde o ṣùgbọ́n ẹ kú ojú lọ́nà rẹ̀ mm. ẹ nípa àwọn gbajúgbajà tó ṣe ọjọ́ ìbí ní oṣù tí a wà yìí hmm. gbogbo alamọ̀ wípé Fathia àti ọkọ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Saheed Balogun àwọn méjèèjì ọjọ́ ìbí kan ni wọ́n jìjọ ń ṣe wọ́n jẹ́ ọmọ tó jẹ́ pé ọlọ́jọ́ ìbí kan ni wọ́n ṣùgbọ́n ọjọ́ ìbí wọn ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ láti oṣù kejì ọdún yìí ṣùgbọ́n láìpẹ́ yìí nínú oṣù yìí ní ẹ̀gbọ́n wa Saheed Balogun wọ́n wá ṣe ayẹyẹ ètò ọjọ́ ìbí wọn pé wọ́n jẹ́ fifty years of age ọmọ ọdún àádọ́ta ni wọ́n pé ní àìpẹ́ yìí wọ́n dẹ̀ ṣe ètò yẹn fún ọjọ́ bíi mẹ́rin ni wọ́n fi ṣe gbogbo àwọn gbajúgbajà ló péjọ síbẹ̀ hmm. kí tiẹ̀ wá ní kí tiẹ̀ wá ní òfófó tí mo fẹ́ mú jáde lára ẹ̀ ni pé hmm. gbogbo àwọn èèyàn ló tó lọ síbẹ̀ wọ́n ní pé ah ah kí ló dé o àmàrí fétíà ní ibi ọjọ́ ìbí Saheed Balógun ah. kí ló dé o ṣùgbọ́n ẹ má jẹ́ ká gbàgbé wípé nígbà tí Mojí Ọláìyá kú nígbà tí wọ́n ṣe artist night ní Ìkẹjà ní ọjọ́ náà wọ́n rí fétíà Balógun àti ọkọ rẹ̀ tí wọ́n jìjọ ń sọ̀rọ̀ àwọn tó ń ṣiṣẹ́ ẹ̀rọ ayélujára wọ́n sì gbé sí orí orí ìròyìn wípé wọ́n rí wọn tó ń sọ̀rọ̀ ṣùgbọ́n ní báyìí báyìí kí ló wá tó jẹ́ wípé nígbà tí ó ṣe ọjọ́ ìbí rẹ̀ a kò rí fétíà níbẹ̀ ṣùgbọ́n nǹkan tó tiẹ̀ wá yà àwọn ènìyàn lẹ́nu jù ni pé àwọn ọmọ àkọ́kọ́ tí ìyàwó àkọ́kọ́ tí Saheed Balogun kọ́kọ́ ní àwọn ọmọ méjì yẹn péré ni wọ́n wá síbi ayẹyẹ ọjọ́ ìbí àdọ́ta àdọ́ta ti hmm. Saheed Balogun a kò rí fétíà níbẹ̀ tí àwọn èèyàn tẹ̀ tí wọ́n á sọ pé ẹ tí fétíà ò bá tiẹ̀ wá kí ló dé tí àwọn ọmọ rẹ̀ wá àwọn ọmọ tí fẹ́tì àbí fún Saidi kí ló dé tí wọn ò wá àmọ̀dí rẹ̀ ṣùgbọ́n sórí pé ọ̀rọ̀ yìí náà ó fẹ́ jọ mọ́ gbogbo nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ a fẹ́ jíròrò lé lórí ilé ni ẹ fún ẹ̀yin tó ti ń bá ìtàn wọn bọ̀ láti ọjọ́ pípẹ́ wá gbogbo alágbọ́ wípé Saheed Balogun àti Fathia ìgbéyàwó wọn fún ọdún mẹ́fà bẹ́ẹ̀ ni ọdún mẹ́fà ni wọ́n fi ṣe ìgbéyàwó kí ìgbéyàwó wọn kí ó tó